àlàáfíà àlàáfíà ni mo fẹ́ pẹ̀lẹ́mí gígùn ní àmì lágbára ọlọ́run àti èmi àti ẹ̀yin tẹ́ ń wò wá nílé àlàáfíà ara wa kò ní di fíafíà àmọ́ ká tó lè máa sọ wípé kí àlàáfíà ara wa kó má di fíafíà ǹjẹ́ àwa náà ṣáà ń gbé gbogbo ìgbésẹ̀ tí yẹ ká gbé ètò ìmọ́tótó ṣe ń pa á mọ́ ṣe ń ṣe àyẹ̀wò ara ṣe ń jóúnjẹ tó ń fún ara lókun ṣe ń ṣeré ìdárayá amára takébé omi tó mọ́ gara ṣe ń mú ṣe ń fún ara ní iṣẹ́ ṣe yẹn physical activity gbogbo eléyìí ni ká mọ̀ rí wípé à ń ṣe fún ìlera àti àlàáfíà ara wa náà ni ìlera lọ́rọ̀ òun náà sì ni ètò tó sì wà lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ infertility àìrọ́mọbí òun ni àkòrí pàtàkì tèmi àti àlejò mi tàti jọ ń sọ̀rọ̀ lé lórí láti ẹ̀kan àwọn náà sì ni dókítà Kristi Adélẹ́yẹ ẹ kú àti tòní. ẹ ṣé mà. mo fẹ́ yẹ kẹ́ bá mi tẹ̀síwájú lórí ohun tó lè mú kí ọkùnrin kó yàgàn àbí ohun tó lè mú kí ọkùnrin kó má lè fún aya ní oyún ẹ bá mi tẹ̀síwájú lórí. àwọn nǹkan tó lè mú kí ọkùnrin kó má lè fún aya rẹ̀ lóyún ni wípé long time untreated infection. ìyẹn àìsàn tó bá ti pẹ́ nínú àgọ́ ara. tí ọkùnrin ò bá bójú tó ó lè yàgàn títí ayérayé ṣe rí iṣẹ́ mọ̀ wípé ẹ ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mà ẹni tí ìyàgàn bá ti ṣẹlẹ̀ nínú ìgbéyàwó obìnrin náà máa ń dojú sọ nígbà tí obìnrin bá ń lọ ń tọ́jú ara ẹ̀ àwọn ìdọ̀tí yẹn tó bá tún ṣe pọ̀ òun àti ọkọ ẹ̀ a máa páàsì ìdọ̀tí yẹn sí ara ọkùnrin yẹn á túbọ̀ máa burú sí fún ọkùnrin ṣùgbọ́n nǹkan tó dáa jù ni wípé tọkùnrin àti ìkọ́pù tán bá fẹ́ bọ́ kúrò nú ẹ̀ at the same time ló yẹ kán jọ ṣe àyẹ̀wò papọ̀ at the same time náà ló yẹ kán tọ́jú ara wọn kì í ṣe pé kí wọ́n fi obìnrin lẹ̀ kó tọ́jú ara ẹ̀ nìkan àfi kí ọkùnrin obìnrin mi dẹ̀ stọ̀bọ̀nù ó jẹ́ ọkùnrin mi àmàtọ́jú ààrẹ alóhùn kẹ̀kọ́ sí tó ń ṣòun òun ti bímọ ọkọ kóun tó wá fẹ́ ó ti gbàgbé pé secondary infertility máa ń wà ṣùgbọ́n nǹkan tí àyànjú tèmi fẹ́ gba àwọn ọkùnrin gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ sọ ni pé àwọn àìsàn tó ń fà á ni pé ọkùnrin náà máa ń lórí kúkú ẹ̀jẹ̀ má bínú ẹ̀yin ọkọ wa ẹ máa ṣe àyẹ̀wò lóòrèkóòrè tẹ́ ẹ bá fi infection lẹ̀ ó lè jẹ́ kẹ́ ní oligospermia ìwọ̀nba ẹyin ilé ọmọ nǹkan ọmọkùnrin díẹ̀ àti asospermia kí kòkòrò yẹn kó máa jẹ́ díẹ̀ díẹ̀ títí tó máa fi domi. bí àtọ̀ ọkùnrin bá ṣàn kọ. àtúnpè kínní kan ní àtọ̀ tí ó tọmọkùnrin bá ṣàn. tó bá ṣàn. kòkòrò yẹn náà ni àti pé ọkùnrin èmi kò tiẹ̀ ń lóògùn rárá kò ń jẹ oúnjẹ tó da rárá gbogbo àkàn kòkòrò yẹn ló bàjẹ́ ẹ̀rí ó já kí ọkùnrin ẹ jẹ́ fún wa ní bónọ́ọ̀sì lórí ètò yìí ṣẹ́rí kankan tó ń pè ní soya milk kọkùnrin máa mú dáadáa kì í ṣègbà tẹ́ bá lọ gbé mílìkì ẹlẹ́rìn dòdò hmm. àwọn organic eh, milk tó jẹ́ pé ó da ó máa ń ṣe ọkùnrin lóore àwọn èso àti sọ lórí ètò yìí ní lóòrèkóòrè bíi cabbage bíi kùkúmbà kùkúmbà kùkúmbà yẹn tó dàbí eh, manhood ó da fọkùnrin ẹ jẹ́ kọkùnrin máa jẹ carrot kùkúmbà cabbage ẹ jẹ́ kọ́kùnrin máa jẹ àwọn èso kan náà àìtúmọ̀ tún nà sórí afẹ́fẹ́ ó tún da fún ọkùnrin náà fún infertility ọkùnrin àti obìnrin. ẹ ṣeun àwọn kòkòrò àwọn infection tẹ̀ ń sọ ẹ̀yìn àwọn àìsàn àti ọkùnrin lè kó látara àwọn kòkòrò àìfojúrí àwọn bíi èwo àbí láti inú tọ́lẹ̀tì. àwọn bíi gonorrhea yẹn ẹlòmíì kò ní tọ́jú ẹ̀ a wá lọ sí chemist bíi staphylococcus E. coli àwọn streptococcus àwọn sigella oríṣiríṣi ó pọ̀ lọ bí ìran bíi mẹ́jọ ẹ̀rí torí àkókò wa nílé sọ́tán ṣẹ́rí staff staff staff tẹ́lẹ̀ bá débi a ní mo ní staphylococcus ó lè má jẹ́ staphylococcus lónìí ìwọ lọ sọ́dọ̀ dókítà tó péye àbí kó pa àwọn tó mọ̀ lórí aago ẹjọ́ ọ̀nà àbáyọ ni mo fẹ́ ṣe lé ìgbà wọ́n dẹ̀ tọ́ ẹ sọ́nà ẹlòmíì á kàn lọ a ní ìyá alágbo ẹ kàgbo ìfún mi ẹ inú run mi kíní kan tó o ṣàyẹ̀wò ìfún àwọn alágbo ń sìn wọ́n máa ní kó lọ má yẹ̀wò ẹ wá ni wàá lọ ṣe ọkùnrin ọkùnrin á ṣe blood culture àbí semen semen analysis fluid a lọ ṣe tó bá ṣe wọ́n rí kòkòrò tó jẹ́ ẹlòmíì cleb cleb ní tiẹ̀ ẹlòmíì ó lè jẹ́ ecoli ẹlòmíì ó lè jẹ́ sigella ẹlòmíì ó lè jẹ́ streptococcus ẹlòmíì ó lè jẹ́ candidiasis ní ṣe mọ̀ gbogbo oríṣiríṣi àwọn kòkòrò ló wà tó ń dojúkọ ọmọkùnrin ṣùgbọ́n tí èèyàn bá ti lè ran ara ẹ̀ lọ́wọ́ dókítà làkọ́kọ́ kó lọ ṣàyẹ̀wò àwọn kòkòrò yìí tọ́lẹ̀tì láti ń kojú tọkùnrin bá wà ní tọ́lẹ̀tì ẹ̀jẹ̀ má bínú o ẹ bá dé tọ́lẹ̀tì ẹ̀yin ọkùnrin jọ ní yín ẹ kò dání ẹnu tọ́lẹ̀tì yẹn dáadáa ẹlòmíì mo tẹ̀ méyàn kan sọ̀rọ̀ lẹ́nu jẹ́ mẹ́ta ní kílíníkì inú tọ́lẹ̀tì ló máa ti gbọ́ ní ìwọ náà ń ṣe bẹ́ẹ̀ wọ́n tó ń wò mí ò ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì máa mú newspaper pink ló máa ma pink ó lè jẹ́ obìnrin míì ló ń pink ó dẹ̀ lè jẹ́ pé ibẹ̀ ló ti máa ṣe gbogbo business ẹ̀ lọ́jọ́ yẹn lórí toilet kìnnì kan wà tó tó wà nù toilet àrùn kan wà nù toilet tá à ń pè ní soccerway air pollution akọ ní master degree wa eh? soccerway air pollution tí ngbà tí tọ́lẹ̀tì lókà wa eruku yẹn la máa ń rí ṣùgbọ́n eléyìí ó máa bá atẹ́gùn wọnú WC ni tó bá dẹ̀ jẹ́ni tó ń jókòó síbẹ̀ wàá kó àrùn yẹn tó ń jókòó tẹ̀tẹ̀rẹ̀ tó ń jókòó tẹ̀tẹ̀rẹ̀ ẹ̀yin ọkùnrin yẹn ló easy láti kójú ṣe mọ̀ pé pákéjì yín ó tóbi ó dẹ̀ ó dẹ̀ ń gùn lọlẹ̀ ni àwọn pákéjì ìsàlẹ̀ yẹn ẹ̀ rí gbogbo à ń pè kíní kan ní testicle tí testicle ẹ bá wà connected ṣe mọ̀ pé àwọn nǹkan tó wà ń bẹ̀ òun ló stimulate nǹkan tí à ń pè ní spermatozoa tó o bá ti jẹ́ kó lọ gbùrọ̀ tí àwọn kòkòrò tò mọ́ ó dàbí nígbà tí sojà àǹtí bá tó mọ nǹkan ni. ẹ kú atótónu <laughs> ẹ ṣeun ẹ wo inú mi tẹ̀dùn bẹ́ẹ̀ tí ń bá mi fọ mo sì mọ̀ wípé àwọn ará alẹ́ gan àwọn náà ti ń kọ́ ẹ̀kọ́ torí pé ìgbà ó ní ètò kan tí mò ń ṣe náà tó jẹ́ ti ìlera náà mo máa ń sọ náà nígbà yẹn pé àwọn obìnrin míì gan tó jẹ́ pé bá máa jókòó sórí tọ́lẹ̀tì wọn ìwé ìbọn ṣe máa jókòó sí gan ẹlòmíì máa ṣe tẹ̀tẹ̀rẹ̀ rẹ̀ mọ̀ wípé mm-hmm. àwa obìnrin ojú ara wa bọ́lọ̀ ń ṣe dá wa ọkùnrin fúnra wọn náà bí mọ́mì gẹ́gẹ́ bí dókítà wa ṣe sọ ẹlòmíì ò kì í mọ akọ̀ṣe akọ̀jókòó ẹlòmíì bá ti di pé tọ́lẹ̀tì mọ́ ó ti gbàgbọ́ wípé kò sí àrùn kankan. ẹlòmíì tí ẹ máa lóun tẹ̀ sí kínní fọ́ hmm. irọ́ sọ́kàwíà pollution kò gbọ́dọ̀. ẹ wá lè kí n sáré béèrè ìbéèrè kan dókítà wa ẹlòmíì wọn tó jẹ́ kó máa sọ wípé kóró ẹ̀ sá sókè ìkan sá hmm. sókè jù kan lọ irú ẹni báyẹn bí wọ́n bá ṣe iṣẹ́ abẹ fún ṣé ó sì lè ṣokùnfà kó má rọmọ bí àbí bọ́n máa ṣiṣẹ́ abẹ fún un ṣó lè mm. rọmọ bí àbí báwo ẹ bá ń fọ́ àárín yẹn mm. ní ṣókí nítorí pé àkókò tí kò wà ní pampamọ́ra. ṣe rí orí orí orí ni gbogbo nǹkan láyé yìí ó depend lé immunity ẹni yẹn àti bí body ẹ body posture ẹ bá ṣe rí body immune system ẹ mm. tó bá jẹ́ ẹni tó jẹ́ pé immune ẹ̀ lè dáadáa tó bá ṣe iṣẹ́ abẹ ó ì lè wálẹ̀ ó dẹ̀ rọ ọmọ bí even gan pẹ̀lú ẹyọ kan yẹn ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ẹ̀yin náà confam pẹ̀lú ẹyọ kan yẹn ó lè bímọ àti rẹ̀ tó ṣàbí ẹmọ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó jẹ́ pé làwù ni ògógóró ni ẹ jọ ẹ fifty fifty ni. Hmm. ẹ ṣe màmá wa jẹ́ kí n tún sáré ju ìbéèrè kékeré kan hmm. ọkùnrin míì wà tó jẹ́ wípé nǹkan wọn ó kéré ju ọjọ́ orí wọn lọ màmá ẹni tó bá ń dojúkọ irú ìṣòro báyìí ẹni tí nǹkan ọmọkùnrin ẹ̀ kéré ju ọjọ́ orí ẹ̀ lọ ṣé ó lè ṣokùnfà ìrọmọbí kí dẹ̀ ní ṣókí ni ò torí àkókò báwo ló ń ṣe lè ran ara wọn lọ́wọ́ nínú ilé. ìwọ tí nǹkan ọmọkùnrin ẹ bá kéré jọjọ rí ẹ lọ gbọ́ mi kò gbọ́ yé ọlọ́run tó fi síbẹ̀ kì í ṣe ọlọ́run ò pé o ó hmm. lè bí ìbejì gan alágbára ni ọlọ́run ẹ̀yin ò rí àwọn ọmọ tó tínrín tó ó tó ìdajì mi báyìí á dẹ̀ bí bẹ̀ta ẹ̀yin ò ṣe béèrè ẹjọ́ ẹjọ́ ilé ọmọ wo ló fi gbé hmm. tọlọ́run nìyẹn ṣe rí n tẹ́ ń wò yẹn bí òjú ìka ọwọ́ mi lọ tó bá bóbìnrin ṣe alóyún ẹ tí ì rí àwọn ọmọ ọdún mẹ́wàá sí mọ́kànlá àwọn obìnrin obìnrin ọmọ ọdún mẹ́wàá. ẹ tẹ má jẹ amẹnu. àtọkùnrin ọmọ ọdún mọ́kànlá wọ́n ṣe pọ̀ ó dọmọ wọ́n bímọ so ṣe rí yẹn àdìtú ọlọ́run ni. Hmm. tí ọmọkùnrin yẹn tó bá ní nǹkan tó jù báyìí tó bá jẹ́ ọmọ tó serious pẹ̀lú ọlọ́run ẹ̀ tí ò ń ṣe ọmọ tó ń tọbi tó ń jápojápo kiri ó lè bí ìbejì. tó dẹ̀ ń jẹ oúnjẹ aṣara lóore. oúnjẹ tó ṣara lóore tí immune system ẹ̀ tó strong dáadáa á bímọ á bímọ tó jẹ́ pé ọmọ tó tiẹ̀ máa ṣe wò lójú ọmọ tó pọ̀ lọ yẹ pé àbí ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ tó yẹ pé ah mo ń wá tó lọ ń wóògùn tó máa fi fà á síta. ohun tí mo fi béèrè náà nítorí pé mo rí i pé láàf àsìkò <laughs> tá a wà bóyá nípínlẹ̀ táwa dẹ̀ wà ni ẹ máa gbọ́ àwọn ẹlòmíì tí wọ́n mọ̀ polówó àgbo ìwọ tí nǹkan ọmọkùnrin rẹ tún kéré jọjọ orí rẹ lọ wá mu àgúnmu yìí wá mu àgbo yìí ìwọ tí kinní kan mu máa ń wò pé ọlọ́run ló ṣe síbẹ̀ ṣé yẹn túmọ̀ sí wípé ẹni tí ó bá ní nǹkan tó kéré kò lè bóbìnrin ṣe kó dẹ̀ bímọ ni. iye tí ewu wà nù pé kéèyàn mu bó ṣe wà yẹn. ẹlòmíì wá ní kó jẹ́ kó tóbi dáadáa. ẹ wọ́n ń ṣe àtọ̀mú náà kó tóbi ẹ wò wọ́n roko kánsà lẹ́nu. Hmm. ẹ̀yin ara lẹ́jẹ̀ ká bọ́ sí abala ibi tá a ti máa ń sọ̀rọ̀ nípa èso kọ̀ọ̀kan lọ́sẹ̀ọ̀sẹ̀ àti sọ fún yín wípé ó ṣe pàtàkì ká mọ àwọn àǹfààní tó wà nínú èso tí Ọlọ́run dá fún àwa ènìyàn torí pé ẹlòmíì ò nífẹ̀ẹ́ kí wọ́n mọ jẹ ṣùgbọ́n wọ́n fẹ́ràn oúnjẹ dáadáa àti wípé ẹlòmíì fẹ́ràn kán máa jèso àjẹjù yìí náà ẹlòmíì lè jèso àárọ̀ ọ̀sán alẹ́ ìrọ̀lẹ́ ẹ àsọ pé èso ò dáa ká má máa jẹ àmọ́ àjẹjù rẹ̀ oníbà dókítà sars ló wà níwájú wa yìí wọ́n ń pè ní sharp sharp wọ́n tún pè ní graviola bẹ́ẹ̀ òun ni ìbẹ́pẹ àwọn Brazil wọ́n máa ń pè ní Brazilian pawpaw dókítà kí ni àǹfààní tó sodo sínú èso yìí pàtàkì jùlọ ṣe mọ̀ wípé àìsàn àìrọ́mọbí là ń sọ̀rọ̀ lé lórí ọ̀nà wo ló gbà dára fún ẹni tó bá ń wojú Ọlọ́run láti máa jẹ kí làwọn àǹfààní tó wà ń bẹ. àǹfààní tó wà ń bẹ ni pé ó máa ń pa àwọn àsopọ̀ àsomọ́ tá à ń pè ní parasite infection ó máa ń ó máa ń tí ẹ wo bí èso ìbò ṣe rí yìí bó ṣe rí yìí ó máa ń green dáadáa irú eléyìí sì tó wà níbí báyìí ó ti pọ́n pípọ́n ìlélẹ̀ làmúwá ó ti rẹ́dì láti jẹ èyí ìtẹ́bárí tó green dáadáa yẹn kò tí ì ṣe jẹ ṣùgbọ́n eléyìí ìtàmúwá yìí ó ti ṣe jẹ tí a bá bo tí èèyàn bá ń jẹ pàápàá jùlọ tó bá ń wojú ọlọ́run fọmọ ó máa ràn lọ́wọ́ láti pa gbogbo àwọn àfòmọ́ àìsàn lára ó dẹ̀ máa ń reduce inflammation a máa ń pe kinní kan nínú ilé ọmọ PID pelvic inflammation disease eléyìí máa reduce ẹ̀ á jẹ́ kó má ní ìnira nínú tí èèyàn bá tún jẹ́ ó tún máa ń smooth ilé ọmọ kò ń jẹ́ kí ilé ọmọ kó dàrú àbí kó gbóná torí ilé ọmọ ẹlòmíì á máa gbóná ṣùgbọ́n téèyàn bá ń jẹ́ kò ní jẹ́ kí ilé ọmọ ẹ̀ gbóná eléyìí ní kọ́kọ́ kò ní jẹ́ kí obìnrin ní ṣe ọ̀pá a máa ní kọ̀ọ̀kan máa ní womb cancer kò ní jẹ́ kí obìnrin jẹjẹrẹ ilé ọmọ kò ní jẹ́ kó ní ẹ̀rí àwọn nǹkan tó tún máa ń ṣe ó máa ń boost mood ẹlòmíì tí múzẹ ò bá dúró déédéé oyún ò lè wá o ṣùgbọ́n ó máa ran obìnrin lọ́wọ́ àti ọkùnrin á jẹ́ kí nǹkan ọmọkùnrin ẹ̀ ẹyin ìkọ́lé ọmọ ẹ̀ kó tún kó ní mi kó dẹ̀ kó immobility ẹ̀ kó stand dáadáa nǹkan ọmọkùnrin ẹlòmíì ó sluggish. ohun tí mo jẹ́ ìṣẹ̀fẹ́ bèrè nìyẹn torí mo rí kà wípé ẹlòmíì àtọ̀ ẹ̀ ṣe déédéé o àmọ́ ó slow ó máa ń rìn dín kó tó lọ síbi tí ẹ̀yìn wà nílé ọmọ under mobility ló wà hmm. ẹlòmíì kó tó dé ibi tó yẹ kó ti germinate àti kú lójú ọ̀nà hmm. ṣùgbọ́n tí ìwọ ìwọ ọmọkùnrin tó ń gbọ́ mi tó bá lè máa jẹ́ ẹ̀rí ó máa ń fight against a máa ń pè ní antioxidant fight against every disease in the body hmm. ṣe rí ó dẹ̀ tún máa ń prevent nǹkan tá à ń pè ní all kinds of cancer jẹjẹrẹ ìbàjẹ́ prostate cancer lung cancer womb cancer jẹjẹrẹ níbu ó lè pàgìdínú ẹ á pàgìdínú ẹ ó máa gbégi dání torí náà wọ́n ṣe ń pè ní antioxidant ẹ̀rí ó da gan ó tún máa ń jẹ́ kí ó máa ń prevent túmọ̀ kò ní jẹ́ kí nǹkan máa develop nínú nǹkan ọmọkùnrin ẹ̀rí àbí nínú ilé ọmọ tá à ń pè ní fibroid ẹ̀rí túmọ̀ yẹn ló máa fi bẹ̀rẹ̀ ó lè jẹ́ nínú ọmú ó lè jẹ́ nílé ọmọ ó máa gbégi dínà torí náà tíyàn bá ń jẹ ó ṣeé ṣe tó bá jẹ́ ẹni tí ìmúzẹ̀ tí ò ṣe ẹni tó ń jápo kiri àtobìnrin àtọkùnrin ọkùnkọ ọkọọkọ òkùnkọ ń bọ́ọ̀dù lóbìnrin yẹn ó ṣeé ṣe kéèyàn máa jẹ kó dẹ̀ ràn lọ́wọ́. wọ́n máa ń sọ pé ọkùnrin mi wà tó níṣòro kí bí nǹkan bí ọyún kó máa jáde láti ibi nǹkan ọmọkùnrin wọn irú àwọn ẹni báyẹn ṣó dáa kí wọ́n máa jẹ èso yìí. lẹ́bù <laughs> ni o Hmm. ibi tẹ́ gbé lọ ah, yẹn ẹ ti gbé jìnnà jù nígbà tó ní infection untreated long time infection ó wá jẹ́ kó di ọyún lẹ́yìn ọyún kí ló kàn ẹ̀jẹ̀ ló kàn hmm. ó ti wó ti jẹ àwọn cells kan body cells kan eléyìí kọ́ ni ijù tó máa fi tó máa fi wàá padà wàá lọ fún treatment re-treatment complete treatment tó ló máa lọ fún compressive gidi gan-an ṣùgbọ́n along the line tó bá ń lọ fún eh, compressive treatment yẹn o wá lè fi lè ṣe vitamin c ẹ̀ kó máa jẹ́ kó máa jẹ́ ṣùgbọ́n ilé ìkọ́ ló máa kí ẹ o hmm. má ṣe mistake ẹ nítorí pé o ti kí alert o ti jẹ́ kí yẹn kó di ọyún mọ́ ẹ lára àà kí ló dé it's too much. àwọn tó bá ní ìtọ̀ ṣúgà ǹjẹ́ ó dáa kí wọ́n máa jẹ èso yìí. a rí pé tẹ bá jẹ èso yìí ó ra dùn díẹ̀ adùn eléyìí kò mú kí diabetes wa ìtọ̀ ṣúgà wa kó ga sókè òun gẹ́gẹ́ bí research tá a ṣe lé lórí a rí kà wípé ó máa ń ran ìtọ̀ ṣúgà lọ́wọ́ láti fi àdínkù sí ìtọ̀ ṣúgà lára. ẹni tó bá ní àìsàn ọkọ̀ ńkọ́ àbí ẹ má jẹ́ n bèrè báyẹn ṣó lè pagidínà àìsàn ọkàn. ó tiẹ̀ nǹkan tó máa ń ṣe ní ọkàn lélẹ́yìn nǹkan mẹ́ta nǹkan méjì ni ṣe rí respiratory mímí ó máa ó máa help ẹ̀ ó máa improve ẹ̀ ẹlòmíì tí ò lè mí kọlẹ̀ àbí ó mu gúlegúle ó máa ó máa help ẹ̀ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ọkọ ò balẹ̀ rí ọkọ aṣàga sókè á káàmù ẹ̀ àwọn ẹlẹ́jẹ̀ rúru nìyẹn ó máa káàmù ọkọ̀ wọn down kò ní jẹ́ kí ẹ̀jẹ̀ rúru wọn kó máa wá lóòrèkóòrè kò ní jẹ́ kí ẹ̀jẹ̀ rúru wọn kó máa wá lóòrèkóòrè ẹ ṣeun dókítà mo sọ wípé àwọn ìdí pàtàkì tí ọlọ́run fi dá èso torí àwa ọmọ ẹ̀dá dámọ̀ ni ṣùgbọ́n ẹlòmíì ò mọ pàtàkì tí ọlọ́run fi dá àwọn èso yìí ìdí nìyẹn tó fi yẹ kẹ́ ẹ máa wo ètò ìlera lọ́rọ̀ torí pé níbẹ̀ lẹ ti máa máa kọ́ gbogbo àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ kọ́ lórí àwọn èso tó yẹ kẹ́ ẹ máa jẹ ìyẹn dókítà wa mo fẹ́ béèrè àwọn èso kan wà tó jẹ́ wípé ẹlòmíì ò lè jẹ straight báyẹn ẹlòmíì wà tó máa sọ wípé òun ò lè jẹ pineapple lásán òun ò lè jẹ watermelon lásán àfi tóun bá fi sínú blender tóun bá blend ẹ̀ kóun gbé mu ṣé èso yìí ṣó wà lára èso ká lè bẹ sínú blender ká gbé mu àbí ká mọ jẹ bọ́lọ́run ti dà yìí náà. ẹ bá oríṣiríṣi nǹkan la lè fi ṣe èèyàn gan lè fi ṣàgbo a lè fi lákọ̀ọ́kọ́ nínú ìbéèrè yín tẹ bá ti mu tẹ bo hmm. tó bá jẹ́ ni tí ò lè dá jẹ́ nǹkan ni ẹ jẹ́ kókó sínú blender kó bomi tó mọ́ sí i kó blend ẹ̀ kó mu a lè fi ṣe juice bó ṣe wà yẹn a lè fi ṣe juice ká máa mú ó dáa. ẹ ṣeun òun náà lẹ ti gbọ́ yẹn mo dúpẹ́ lọ́wọ́ yín pé mo pè yín tẹ̀ sì jẹ́ mi ẹ kó atótónu inú mi dùn pé bá mi fọ́ mo sì mọ̀ pé àwọn aráalé náà wọ́n gbádùn yín bí àwọn èèyàn bá fẹ́ kàn sí yín lórí ìtàkùn ayélujára bó lọ́n ti lè kàn sí yín Facebook o inta <laughs> eh, Instagram o Snapchat o Snapchat ṣe wá. Gmail mi gan-an oníkókó ti máa ń bízì lórí ẹ̀ òun at gmail dot com christianrise at gmail dot com tẹ́ bá dẹ̀ fẹ́ lọ sórí facebook náà christy adeleye. ẹ ṣeun ẹ kú ìkàlẹ̀.